على تقواه سبحانه وتعالى في أحاديثه الصحيحة عباد الله قال الله تعالى في سورة الحج يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون في هذه الآية عباد الله أرشدنا الله سبحانه وتعالى إلى محاسبة النفس أن نحاسب أنفسنا ننظر ماذا قدمنا ليوم القيامة الذي ينفعنا يوم القيامة عباد الله اعلموا أن أصحاب النبي صلى الله عليه وسلم قد قدموا للإسلام خيرات كثيرة آه، ومن هذا الخير آه، دين الإسلام والقرآن والأحاديث آه، الصحيحة عن النبي صلى الله عليه وسلم والصحابة رضوان الله عليهم آه، هم الذين رأوا النبي صلى الله عليه وسلم وآمنوا به صلى الله عليه وسلم وماتوا على الإسلام وهؤلاء الصحابة رضوان الله عليهم قد خصهم النبي خصهم الله سبحانه وتعالى بصحبة نبيه صلى الله عليه وسلم وهم الذين نشروا الإسلام مع النبي صلى الله عليه وسلم وهم الذين تحملوا أنواعا من من العذاب بسبب دين الإسلام واعلموا عباد الله أن قدر الصحابة رضوان الله عليهم ومنزلتهم رفيعة عظيمة جدا لا يبلغ أحد شهوهم حتى يوم القيامة واعلموا عباد الله أن الله سبحانه وتعالى هو الذي وصفهم وعجلهم من فوق السماوات السبع قال الله سبحانه وتعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك هو الفوز العظيم الله سبحانه وتعالى هو الذي وصفهم وأخبرنا بأنه رضي عنهم ورضوا عن الله سبحانه وتعالى والآيات في توثيق الصحابة رضوان الله عليهم وتعديلهم كثيرة في القرآن قال الله سبحانه وتعالى والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيلي والذين والذين آووا ونصروا أولئك لهم مغفرة وعجل كريم وغير ذلك من الآيات القرآنية وقد ثبت عن النبي صلى الله عليه وسلم تعديل الصحابة رضوان الله عليهم وتوثيقهم والبيان بأنه لا يمكن لأحد أن يبلغ شأوى الصحابة رضوان الله عليهم مع ما بلغ من خيره مع ما بلغ من عمله قال النبي صلى الله عليه وسلم لا تسبوا أصحابي فلو أنفق أحدكم مثل أهد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفه وذكر صلى الله عليه وسلم في حديث آخر خير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وهذا يدل على أن الصحابة أن جيل الصحابة وقرنهم آه، هو خير القرون وخير الجيل وهم الذين كانوا مع النبي صلى الله عليه وسلم عند نزول القرآن وهم كتبة الوحي وهم حفظة السنة سنة النبي صلى الله عليه وسلم ولذلك لا بد لنا أن, أن, أن نبجلهم وأن نحترمهم وأن نوقرهم وأن لا نقلل من شأنهم أما الذين يقللون من شأن الصحابة رضوان الله عليهم وهم أعداء الدين من الشيعة والمستشركين والذين يذهبون مذهبهم من الجهاد ولذلك يجب علينا أن نحذر من هؤلاء نحذر منهم لماذا؟ لأنهم قد دخلوا في أوساطنا لأنهم يتكلمون بألسنتنا هذه الأمور والطعون عن الصحابة رضوان الله عليهم موجودة في بطون الكتب من زمان قديم لأن العوام لا يفهمون العربية ولا يستطيعون أن يدخلون في بطون الكتب ليخرجوا هذه الطعون في الصحابة أما الذين جاءوا اليوم من آه، المفسدين في الأرض الذين يعني يتبوؤون تبوؤوا لأنفسهم منزلة يعني في العلم ويدعون الرئاسة العلمية هم الذين أتوا اليوم ويفسرون آه، هذه الأمور إلى لغتنا المحلية وبذلك يفسدون على العوام دينهم ولذلك يجب علينا أن نحذر منهم وأن نعلم الأوام بأن هؤلاء لا يريدون للإسلام إلا خيرا ولا يصنعون لدين محمد صلى الله عليه وسلم إلا شرا يجب الاجتناب عنهم أدوكم الله سبحانه وتعالى أتركاتكم النبي صلى الله عليه وسلم عليكم كالله سبحانه وتعالى قم باوا سابع النبي àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà nẹ́bí tí ó fi dìjọ́ ọgbẹ̀dẹ̀ lókè yàmù ẹ̀yà rúsí Allah subhanahu wa ta'ala bí a ṣe máa sọ àsọ́lẹ̀ fúnra wa ní gbogbo ọgbà ipé ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala tí ń ṣe al-Qur'an òun náà ipe alkùránì tá ń sọ fúnra wa yìí kìí ṣe pá gbèsíwájú ní gbèsíwájú pé àwa la máa gbọ́ yé fúnra wa ní gbèsíwájú pé àwa la máa tú fúnra wa ní gbèsíwájú pé làákàyè wa la máa lò la máa fi darí alkùránì a gbèsíwájú ẹ̀ a máa gbọ́ yé pẹ̀lú àgbọ́yé tánàbí sallallahu alaihi wasallam fi tú fún wa a máa gbọ́ yé pẹ̀lú àgbọ́yé táwọn sahaba ridwanullahi wọn sọ̀kalẹ̀ àgbọ́yé tí wọ́n gbọ́ òun náà náà máa gbọ́ yé bá ti ní àgbọ́yé tó takò àgbọ́yé tànẹ́bì tá ní àgbọ́yé tó tayọ tó takò àgbọ́yé tàwọn sàhábà ridwanullahi alaihim tààlọ lè máa yí pé àgbà lódodo wípé alkùrán òun náà ló lóore jù nínú gbogbo ọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ìlànà nabi sallallahu inú eléyìí náà òun náà ni nǹkan tá nàbí sallallahu alaihi wasallam bá mú wá fún wa tó bá lálàáfíà látọ̀dà nàbí sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ ti ìròrí ẹni kankan bẹ́yà torí technology ni bẹ́yà ń torí civilization ni bẹ́yà ń torí ọ̀làjú ni káwà torí ẹ̀ ká ma wá gbé àwọn ọ̀rọ̀ làákàyè àwọn sallallahu alaihi wasallam mú wá fún wa eléyìí náà nínú aburú ni sallallahu alaihi wasallam ìlànà rẹ̀ ló lóore jù ẹ̀yẹ́ sí Allah subhanahu wa ta'ala ẹjá lọ lè máa ipin tó burú jù náà lámàrí ẹ̀sìn wáyé òun náà ni àdádálẹ̀ òun náà ni ìmá jọ́sìn pẹ̀lú nǹkankan ẹ̀yẹ́ tó jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam ànábì ò tọ́ka wa lọ síbẹ̀ eléyìí àdádálẹ̀ ni àdádálẹ̀ ta sì rí hun anù ní pátápátá òṣòrè kankan bẹ́ẹ̀ gbogbo àdádálẹ̀ ta rí sí Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká páyà rẹ̀ nípa apá bó ṣe yẹ ká páyà rẹ̀ lódodo gẹ́gẹ́ bó ṣe pàwà láti ẹnu àwọn àyà tó pọ̀ nínú al-Qur'an gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bóun náà ṣe ń pè wá lọ síbi ìpáyà Allah subhanahu wa ta'ala nítorí pé ìpáyà Allah subhanahu wa ta'ala yìí òun náà ni ya ayyuhal ladina amanu taqullaha ó ní mo pé ẹ̀yin mùmínì òdodo ẹ̀yin tẹ́ gba Allah subhanahu wa ta'ala gbọ́ ẹ̀yin tẹ́ gba òjíṣẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ gba ọjọ́ ọgbẹ́dà kìyàmà gbọ́ ẹ̀yin tẹ́ àwọn tí àtọ́lọ́wọ́ bá lékẹ́ ọlásọ̀kalẹ̀ ẹ̀yin tẹ́ gbọ́ ẹ̀yin tẹ́ wa n'inu kadara! bí mọ́ni ìyá àti ogbà àwọn tọ́lọ̀wọ̀ bá àríkẹ́ ọlá bá sì pọ̀ fún wa wípé ẹmọ́ débẹ̀ kájínà sí eléyìí òun náà ni taqwa Allah subhanahu wa ta'ala ọlọ́wọ̀ bá àríkẹ́ ọlá wá ń pa wá láṣẹ rẹ̀ wípé ẹpáyà Allah subhanahu wa ta'ala ó wá ní wà lè kí ni nǹkan tó ti síwájú dé ọjọ́ ògbédà alkiyama tí wọ́n náà lọlẹ̀ dé bá inú ṣẹ́ dáadáa ká gbìyànjú láti wọnú ọkàn wa ká máa wò ó lójoojúmọ́ ká máa wò ó ní gbogbo ọgbà ipé dáadáa ohun tẹ̀ wá ṣe tó bá ti jẹ́ ògbédà alkiyama tí <clears throat> na kan ẹ̀san rẹ̀ níwájú Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá alékiọlá ó sọ ilé ìfún wa láti pé káàbà sún àsùnpínyè láti pé káàbà wá mọ́ kí ni nǹkan táa wá ṣe láyé kábílé dìde kábílé máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala kábílé máa ṣe gbogbo àwọn ṣe olóore tó yẹ kí a táṣe táàfi rójú Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbídà ẹbẹ̀rù Allah subhanahu wa ta'ala inna Allah khabirun bima ta'malun kẹ́ẹ̀lọ lè máa ikẹ́ Allah subhanahu wa ta'ala ọba tó nímà ní ọba tí nǹkan kan ò pamọ́ sí ní gbogbo tẹ́ bá ń ṣe pátápátá ìtó pamọ́ ní àti ìtó hàn ìdáwọn èèyàn rí àti ìtàwọn èèyàn rí ìtó ṣe lọ́sàn àti ìtó ṣe lóru gbogbo ẹ̀ pátápátá gbogbo ẹ̀ lọ́wọ́ ọba àlekẹ́ ṣe ìṣirò ara wa ẹ̀yìn síwájú kọ́lá ọba àríkẹ́ ọlọ́ tó ṣe ìṣirò rẹ̀ ìwọ náà wọ́pẹ́ tí mo ṣe èyí ṣe ń pẹ̀sán lérí ẹ̀ ní tí mo ṣe èyí ṣe mo lẹ́tọ̀ọ́ síyà lórí ẹ̀ ẹ máa ṣe ìṣirò ara yín látara délé yìí láti wá rí pé àwọn sàhábà àrí nǹkan wọ́n ti síwájú fún ọjọ́ ògbìdàlùkìyàmá àrí nǹkan tí wọ́n ti síwájú fún Islam wọ́n ti àwọn oore ńláńlá lóríṣiríṣi wọ́n ti síwájú fún Islam inú àwọn oore tí wọ́n ti síwájú òun náà ní bí Islam ti ń bẹ lórí olórí nítorí pé àwọn náà ni ànábì sallallahu alaihi wasallam jíṣẹ́ fún tí wọ́n bá gbà lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam bóò ni Islam ó ṣe máa bẹ lónìí inú oore táwọn sàhábà ṣe fún wa òun náà ni pé alkùránì táǹkà lónìí tàǹtàǹfà ní pẹ̀lú ẹ̀ lónìí inú àwọn orí táwọn táwọn sàhábà ti tíwájú fún islam ni nítorí pé àwọn náà ni wọ́n kọ alkùránì kalẹ̀ àwọn náà ni wọ́n há alkùránì sórí àwọn náà ni wọ́n wà pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wọ́n jagun pẹ̀lú annabi sallallahu alaihi wasallam gbogbo àwọn ìnira léríṣiríṣi òun náà ni wọ́n gbà mára látara kíni látara islam ẹni tó lówó nù wọn nítorí islam ó sì dóòlò sí ẹni tó ní fámìlì nù wọn nítorí islam ó sì kúrò nínú ìlú ẹ̀ gbogbo eríṣiríṣi òun náà ni wọ́n gbà mára látara pé kíni látara pé kí ẹ̀sìn islam kó bá tànkálẹ̀ látara pé kí islam ó mọ́kú àwọn sàábí ànábì jíyà nítorí wa àwọn sàábí ànábì tá ń sọ àwọn owó tí ẹni wọ́n gan àwọn náà ni alladhina ra'aw an-nabiyya sallallahu alayhi wa sallam àwọn sàábí náà làwọn tí wọ́n fojú ara wọn rí ànábì sallallahu alaihi wasallam mu'minina bihi ìgbàtán rí ànábì sallallahu alaihi wasallam yìí wọ́n rí ilẹ́ni tó gbàgbọ́ kìí ṣẹni àwọn kèfèrí náà rá nàbí sallallahu alaihi wasallam abu jahal abu talib abu la gbogbo wọn bá wọn láwọn kèfèrí kèfèrí gbogbo wọn bá pátá náà wọ́n fojú rí ànàbí sallallahu alaihi wasallam walakinnahum lam yu'minu bihi àmá wọn gbà ànàbí sallallahu alaihi wasallam kọ́ ẹn tí ó jẹ́ sábẹ́ ànàbí ẹn tó rí ànàbí àmọ́gbà tó fi rí ó gba ànàbí sallallahu alaihi wasallam kọ́ wa matu so ajẹ́gbẹ́ ẹni tí ó jẹ́ sábẹ́ ànẹ́bì nǹkan mẹ́ta gbọ́dọ̀ pé lára rẹ̀ ó gbọ́dọ̀ rá ànẹ́bì ẹ ó gbọ́dọ̀ jẹ́ kú nígbàgbọ́sá ànẹ́bì nígbà tó fi rí ó sì gbọ́dọ̀ kú lẹ́yìn ó kú lórí Islam so agbóró eléyìí àwọn tàbá rí báyìí èyí tó kéré nù wọn ni èyí tó dàgbà nù wọn ni èyí tó rà nẹ́bì lẹ́ẹ̀kan ni èyí tó jòkó tí ànẹ́bì ni èyí tí ó jòkó tí ni tó sàfojú rí ànẹ́bì sallallahu alaihi wasallam gbogbo pátápátá àwọn sàábí ànẹ́bì náà ni wọ́n àwọn sàábí ànẹ́bì tàà wá ń sọ yìí ọlọ́ọ̀bá alékiọlá ó máa mọ́ sà wọ́n lẹ́sà fún ànẹ́bì sallallahu alaihi wasallam ó yọ wọ́n ó ṣe wọ́n ní ẹ̀sà kan tó jẹ́ pé àwọn ló fi ra ẹ̀sìn ọlọ́ọ̀bá alékiọlá òun ló fi ràn sallallahu alaihi wasallam ní gbogbo ìgbà tí ìsìlámù fi wá di nǹkan tó àwọn sàájá náà bí tarí ọlọ́ọ̀bá alékiọlá mọ rírì in tí wọ́n ṣe fún islam ó mọ rírì in tí wọ́n ti síwájú lóore nínú islam ọlọ́ọ̀bá alékiọlá ó wá wà sákọ̀ wọn ọlọ́ọ̀bá alékiọlá jẹ́ ká mọ̀ pé ẹni ire ni wọ́n ó jẹ́ ká mọ̀ pé ẹni dáadáa ni wọ́n ó jẹ́ ká mọ̀ pé ẹni táàgbọ̀dọ̀ mọ́ tàbùkù wọn ni wọ́n ọlọ́ọ̀bá alékiọlá sọ fún anú al-Qur'an ó ní was-sabiquna al-awwaluna minal muhajirina wal ansar àwọn ẹni síwájú àkọ́kọ́ ẹ́ minal muhajirina wal ansar inú àwọn ará Mákà àwọn náà ni al àwọn tí wọ́n fi ààyè wọn lẹ̀ tí wọ́n fi ilé tí wọ́n fọ̀nà lẹ̀ tí wọ́n lọ sí ìlú Madina wal ansar

ọlọ́wọ́ bá àríkẹ́ láti yọ́nú sí wọn ẹwùn kan báhùn ẹntọ́lọ́wọ́ bá àríkẹ́ láti yọ́nú sí kí wá ní èébù tèmi wá sí lára rẹ̀ tí ìbá jẹ́ pé èyàn kàn tara wọn yóò tara wọn sí Allah subhanahu wa ta'ala yóò tara wọn sí burúkú níwájú Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ gbídà kìyàmá radiyallahu anhum ọlọ́ọ̀bá alékiọlá ó ní òun ti yọ́nú sí wọn wọ̀rọ́dú àmì àwọn náà sì yọ́nú sí ọlọ́ọ̀bá alékiọlá méjèèjì ló pàdé lára àwọn sọ̀hábà nẹ́bì ìdíwánúláhì aléhìm wọ́n yọ́nú sí Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala ó yọ́nú sí wọn ti pèsè kalẹ̀ fún wa látara tí wọ́n sì tíwájú fún Islam in tí wọ́n lọ lè dé bá àwọn àlìjánà ọgbà adẹ́ra tẹ́jìrí mi tàjí aláàníhàr tí a kéré mọ́dọ̀ tí ó mọ́ sàn ní abẹ́ àwọn àlìjánà khalidina fiha abada ọlọ́ọ̀bà àlìkọlá tún wá kànpá wa pé wọ́n mọ́ bẹ́ẹ̀mbẹ̀ lọ́gbére ni wọ́n mọ́ bẹ́ẹ̀mbẹ̀ lọ́gbére ni zalikal fawzul azim eléyìí òun náà ni èrè jẹ́ tó tóbi tí ọlọ́ọ̀bà àlìkọlá kòrò yé mi kòrò yíwọ́ kòrò yé nìkan kánú wá pẹ̀lú gbogbo àwọn nǹkan báyìí àwọn aláàmà jẹ́rìí ara wa ìjẹ́rìí ara wa síra wa kìí sí ṣe jẹ́rìí èyí tààlì sí kíní tààlì gbára lé èmi lè mọ̀ léyàn dáadáa kí n jẹ́rìí rẹ kẹ́lómi ó mọ̀ léyàn bú ẹni gbogbo ayé lè mọ̀ léyàn bú kémi ó mọ̀ léyàn dáadáa eréṣiríṣi òun náà láàmà rí abẹnitọ́lọ́ọ̀bá àlekẹ́ ọlábá jẹ́rìí sí ikẹ́ ẹni yóò ẹni ire ni ẹni yóò ẹni dáadáa ni ẹni yóò ẹni tó yọ́nú sí Allah subhanahu wa ta'ala ni ọ̀yẹ̀ká mọ̀ ìpé irú àwọn bẹ́ẹ̀

nítorí kí ìsìláàmù bá sí kíní kó bá tànká àsìkò tó pé àbíkẹ́ fi dúkìá yínlẹ̀ àbíkẹ́ fi ìyàwó lẹ̀ àbíkẹ́ fọmọ́lẹ̀ àbíkẹ́ fi gbogbo ọlá àti ìtẹ́ ní àbíkẹ́ fílẹ̀ kẹwàá jáde kẹ lọ síbi tẹ́nìkan kò mọ̀ kẹ lọ síbi tẹ́ẹ̀ tí mọ̀yẹ kankan nígbàtàṣẹ́ dé wàhájàrú wọ́n ṣe kíni wọ́n fìlúlẹ̀ Eh, lẹ́yìn ìgbà tí wọ́n fi lélẹ̀ tán fọ́nà alẹ́ eh, wọ́n tún wá sí kíni wọ́n tún wá jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala Allah bá alékẹ́ ọlá sọ pé ulaika lahum maghfirah Allah bá alékẹ́ ọlá láwọn tán sọ eh, àforíjì ni ó máa jẹ́ ti wọn wà ájírun karim wọ́n sì gbalada ẹ̀san tí wọ́n gbà ẹ̀san alápọ̀lé ni ó náà ni tí ń sọ̀rọ̀ nípa bí wọ́n ṣe tóbi tó tó jẹ́ pé ogun ńlá káì ní ó máa mà nígbà àwọn tí wọ́n ròyìn yìí wọ́n èsẹ́ èèyàn kan bí tiwa wọ́n èsẹ́ èèyàn kan tí wọ́n jẹ́ èèyàn kan tí wọ́n ti dépò kan tó jẹ́ pé kò sẹ́nì kankan tó lè dépò náà má tí tàlìkì àmọ́ òfin dé anábi sallallahu alaihi wasallam anábi sọ fún wa nínú hadithu rẹ̀ anábi ní khairu ummati qarni anábi ní àwọn tó lóore àwọn náà ni àwọn tí wọ́n jọsẹ̀ àwọn tí wọ́n ṣẹ̀mí ní generation mi kọrìní century èmì ànábì sallallahu alaihi wasallam àwọn onímọ̀ sọ̀rọ̀ oríṣiríṣi nípa kọrìnù àwọn míì lógún ogójì ọdún ní jẹ́ kọrìnù àwọn míì sọ wípé 80 years ní jẹ́ kọrìnù àwọn míì sọ pé ọgọ́rùn ọdún ní jẹ́ kọrìnù àwọn míì sọ wípé àwọn tó ń pè ní kọrìnù àwọn náà làwọn tẹ́yẹ̀ bá jọ ṣẹ̀mí papọ̀ gbogbo ìtó bá wò jẹ́ ànábì ní àsìkò tóun ṣẹ̀mí ìgbà tó ń sẹ̀mí àwọn tí wọ́n sẹ̀mí pẹ̀lú anábì ní àìgbà wọn ló lóore jù nínú gbogbo gbà anábì wá ní súnmọ̀ lẹ́bí na yẹ̀lú náà hùn súnmọ̀ lẹ́bí na yẹ̀lú náà hùn lẹ́yìn náà ló wá kà wọn generation tó tún wá lẹ́yìn wọn lẹ́yìn náà generation tó tún wá lẹ́yìn wọn anábì sallallahu alaihi wasallam anábì fi eléyìí ó fi ó fi ròyìn wọn fún wa káfí lè mọ̀ wípé ìbálòpọ̀ tí wọ́n bá nẹ́bí sallallahu alaihi wasallam lò ẹ̀yìn nǹkan kan ní tó jẹ́ pé ẹnikẹ́ni ò lè dépò wọn mọ́ títàl kìámò fi dé ashabi ẹ má bú àwọn sàábé mi o ẹ má fi ẹnu àbùkún àwọn sàábé anábi ní falau anna ahadakum anfaqa mithla uhudin zahaban ma balagha mudda ahadihim wala nasifa tí ẹni kọ̀ọ̀kan nú yín ẹnikẹ́ni nú yín tó bá ná nǹkan tó tó òkè uhud bó ṣe tóun tó ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala tó wá jẹ́ pé góòdì ní bóse tó yẹn ó wá ná sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala anábi ní máa balaga múdà áàdìhìm wala nasifa ó lè dédédé múdù kan nínú dáadáa táwọn sàábì anábi ṣe kọ́dà ó lè dédá jí rẹ̀ kí wá láàmà wá lálàsí ara wa sí kí láàmà dàmú ara wa sí táàmà wá sọ̀rọ̀ tí ó dá wá jẹ wá lójú ẹ̀yìn bó láti ṣe àfisí ìsìláàmù wa lọ́sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn sàábí ànábì tá a sọ yìí àwọn náà ni wọ́n dà gẹ́gẹ́ bí bridge ẹ̀yìn tí wọ́n wà láàrin wa àtànábì sallallahu alaihi wasallam nígbà tí bíríjì bá ti wá já kò sí nǹkan kan tó kù má tó tayọ pé kíni tó tayọ pé kò sọ́nà tá gbà dókè odò ọ̀nà wọlá gbà dọ́dọ̀ ànábì sallallahu alaihi كل دم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد ويا عباد الله اعلموا أن أصحاب النبي صلى الله عليه وسلم مكانتهم عظيمة وقدرهم كبير يجب علينا أن نوفرهم ونحترمهم ولا نقلل من شعرهم ولا نهينهم واعلموا أنه لا يهين أصحاب النبي صلى الله عليه وسلم إلا منافق جاهل والذين بدأوا هذه الجولة هم أعداء الإسلام هم المستشركون الذين يطعنون في أصحاب النبي صلى الله عليه وسلم باسم حرية البحث العلمي يقولون بأنهم يبحثون وينقدون أصحاب النبي صلى الله عليه وسلم وينسبون إليهم ما ليس فيهم ثم الذين يدعون العلم يدعون الرئاسة العلمية في أوساطنا أي في آه، محلنا هم الذين أتوا اليوم يسبون أصحاب النبي صلى الله عليه وسلم بلغتنا المحلية وإن كان آه، هذه كانت هذه الطعون في آه، بطون في بطون الكتب من زمن قديم والعوام لا لا يصلون إلى هذه الأمور وهذا الرجل جاء اليوم ويطعن في أصحاب النبي صلى الله عليه وسلم بلغتنا وبذلك يفسد على العوام دينهم ويفسد عليهم معتقداتهم لأجل ذلك يجب علينا أن نحذر الناس منه وأن نعلم الناس بأنه بأن هذا الرجل ليس على شيء في دين الله بل هو آه، إلى المنافقين المستشركين أقرب أدوكم الله سبحانه وتعالى أترى إكادك النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى قم أبا وتابع النبي àti gbogbo àwọn tó wà lórí ìlànà Ànábì tó wá díjọ́ ọgbìdà kìyàmà ẹjá lọ lè mọ̀ lódodo gẹ́gẹ́ bá ìsọ fún aṣíwájú ike àwọn sàábì Ànábì taríhun ẹni ọ̀wọ̀ ni wọ́n ẹni àpọ́nlé ni wọ́n látara dáadáa tí wọ́n ti tì fún islam látara ohun tí allah subhanahu wa ta'ala tó fi ròyìn wọn nínú al-qur'an látara ohun tí annabi sallallahu alaihi wasallam sọ kalẹ̀ fún wa nínú àsọ́lẹ̀ àti látara gbogbo ẹn tó bá ní làákàí tó ń ló fi làákàí rẹ̀ mọ̀ ipé àwọn sàábé gbìyànjú fún wa púpọ̀ nínú ẹ̀sìn nínú ogun tí wọ́n jà ní àbí nínú gbogbo àwọn àkọọ́lẹ̀ ẹ̀sìn wa tí wọ́n kọkalẹ̀ fún wa eléyìí tó ká mọ̀ tí wọ́n gbìyànjú nínú ẹ̀sìn tí ẹnikẹ́ni ò gbọ́dọ̀ máa fi ẹnu àbùkù kàn wọ́n síbẹ̀síbẹ̀ a rí pé àwọn èèyàn fẹ́nu àbúkà àwọn tàbí ànẹ́bì a rí pé àwọn èèyàn fẹ́nu ẹ̀tẹ́ kàn wọ́n a wá rí pé gbogbo àwọn tán fẹ́nu àbúkú kàn yìí ẹ̀wọ̀n ojú àárín àwọn méjì kan lọ àkọ́kọ́ wọn àwọn tí ma wọn kèfèrí kèfèrí ò lè fẹ́ràn mùsùlùmí kọ́dà kèése sàábí ànẹ́bì nìkan gbogbo mùsùlùmí ni ó àtẹ́kàn àbá àwọn tí wọ́n ń pàpè mára wọ́n ń pàpè mára Islam inú àwọn tí wọ́n máa ń fẹ́nu àbùkù àwọn sàábẹ̀ ànábì eléri wọn làwọn ṣíà òun náà ni wọ́n wà wọ́n sàṣe ju àtàṣe ètò nípa àwọn sàábẹ̀ ànábì wọ́n mú àwọn apákan nínú àwọn sàábẹ̀ ànábì wọ́n mú ahlul bayt wọ́n sàtẹ́jù nípa wọn wọ́n wá mú àwọn tó kúnnú àwọn sàábẹ̀ ànábì wọ́n wá sàtẹ́jù wọ́n ṣe àtẹ́ ètò nípa wọn látara pé kíni látara pé wọ́n fẹnu àtẹ́kàn wọn wọ́n pè wọ́n kèfèrí wọ́n sọ eríṣiríṣi aburú nípa wọn ní àwọn nǹkan tí ò rinlẹ̀ nínú ìtàn nínú àwọn nǹkan tí ò rinlẹ̀ láti inú àwọn tó gbádùn nínú wa so àwọn yìí àwọn náà làwọn ṣíà tó jẹ́ pé aburú wọn ó pamọ́ tipẹ́tipẹ́ àmọ́ ti ń padà wá hàn sí gbogbo èèyàn káàkiri lónìí bí aburú àwọn ṣíà ìfẹ́ tó látara pé wọ́n fẹ́nu àbúkú kan àwọn tàbí ànẹ́bì bóòlè yóò ti máa fẹ́nu ka àbúkú kan tàbí ànẹ́bì sallallahu alaihi wasallam tí ó wà lóhun nífẹ̀ẹ́ ànẹ́bì tí Islam ajẹ́pẹ́ Islam tó agbé lọ́wọ́ Islam tí ó lálàáfíà nánu nígbà táwọn tó gbé wá fún wa tí wọ́n bá ti lálàáfíà nígbà Islam ó ti wá lálàáfíà àkọ́kọ́ inú àwọn tí wọ́n ń fi àbùkù kan àwọn sàábì ànẹ́bì àwọn náà lélẹ́yìn ọ̀rọ̀ abu irú àwọn ṣíà yìí nínú wọn àwọn náà ni almutashirikun àwọn náà ni àwọn orientalist tó jẹ́ pé wọn kìí ṣe mùsùlùmí àmọ́ wọ́n ní àwọn gbìyànjú láti ṣe academic research nípa islam wọ́n yé ṣe musulmi wọ́n lọ lè sọ́dì nípa islam wọ́n lọ lè kẹ́kọ̀ọ́ nípa alárúbáwá wọ́n lè kẹ́kọ̀ọ́ nípa lógà wọ́n kẹ́kọ̀ọ́ nípa sẹ̀ríà wọ́n kẹ́kọ̀ọ́ nípa fíkì wọ́n kẹ́kọ̀ọ́ nípa àkídà látara pé kí ni wọ́n láwọn kàfẹ́ mọ́ fi ṣe rìsáàkì ni látara bẹ́ẹ̀ inú ni bí ni ti ń bẹ sí islam wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé jáde nínú àwọn rìsáàkì wọ̀kí wọn ẹ̀yìn wọ́n bẹ̀rẹ̀ sí takò àwọn sàábì ànẹ́bì wọ́n bẹ̀rẹ̀ sí fi ẹnu àbùkù wọ́n fi kan àwọn sàábì ànẹ́bì inú àwọn àtẹ́kùbọ̀ orú àbùkù tán fi kan àwọn sàábì ànẹ́bì òun náà làwọn kọ̀ọ̀kan tẹ́ mọ̀ nínú tíra àwọn sẹ́yí kútùm àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé wọ́n mọ̀ fẹ́nu àtẹ́kà àwọn tàbí ànẹ́bì ara yìí ó sì mọ̀ bùmá sọ àwọn yìí wá pọ̀ káàkiri tó jẹ́ pé wọ́n ń bẹ nínú àwọn tíra ńláńlá tí wọ́n kọ ní gbogbo orú ni ìtì bẹ̀m̀bẹ̀ ti pẹ́ tó jẹ́ pé ẹni tọ́lọ̀n ní kó kéwú ẹni tọ́lọ̀n ní kó lè kalárúbá kó yé òun náà ni ó máa ṣe kíni òun náà ni ó máa ma gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn tó sì máa àwọn tó lè ká àwọn èèyàn tó kéré ni àmọ́gbàtà wá rí tó jẹ wá lójú òun náà ni pé àwọn nǹkan tí wọ́n ń gbé aburú yẹn wọ àárín ọ̀tọ̀nkùlú èèyàn wọ́n ti ń gbé aburú yẹn wọ àárín gbogbo mùsùlùmí pátápátá àwọn tó kéwú àtàwọn tí ó kéwú àwọn ìyálọ́jà àwọn tó jẹ́ pé táwọn àfáà bá ti sọ òun náà látara pé wọ́n ti ń fi ẹnu àbùkù wọ́n ń fi àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ẹ̀yìn lójú gbogbo àwọn èèyàn débi pé àwọn arí àwọn tí ò kéwú àwọn arí àwọn tẹ́ tí ò yé wọn tó jẹ́ pé tẹ́ bá wá sọ̀rọ̀ kan wà ní àti mímọ́lá bú rẹ̀ ráyẹ náà tí wọ́n ní kìníkan wọ́n nínà lówí o ẹ̀wọ̀n tí wọ́n gbélé lọ́wọ́ wọ́n gbé tó lè gbé ìjáde kúrò nínú Islam láburú wọ́n gbélé lọ́wọ́ òun náà ti gbà bẹ́ẹ̀ nítorí pé kíni ó wò pé ibi tóun ti gbọ́ yìí ibi tó ga ni ó wò pé ibi tóun ti gbọ́ yìí ó wò pé ààyè ìmọ̀ ni látara bẹ́ẹ̀ láti ní bùkátà sí pé túláàsì ní ká kìlọ̀ fáwọn èèyàn ká sọ àwọn èèyàn lára pẹ̀lú gbogbo orú àwọn báwọn ká sọ àwọn èèyàn lára ẹnu àwọn tó bá jọ wọn ní Nàìjíríà tá a wà a rí pé ìkánnú wọn láìpẹ́ yìí wọ́n ń bá fà lọ́wọ́ nílùú Kánò torúkọ rẹ̀ jẹ́ Abdul Jabbar ọmọ Sheikh Nasiru Kabara nílùú Kánò òun náà ti ń gbé tí ẹyọ tí ti ń fi àtíyà ń fi wọ́n nílẹ̀ ń fi ìsọ̀sọ́kùsọ̀ sáwọn sàábí ànẹ́bì ní ti ń gbé yọ gẹ́gẹ́ bí mùdírù Markaz mi ti ń gbé tí ẹyọ nítàlẹ̀ tí wá ń bí gbogbo orú àwọn nǹkan wọ̀nyí túláàsì ní kí gbogbo ayé ànábì ní ká má bú wọn kọ́lá lánàbí ò bá sọ wíkẹ́ yọ má bú wọn gan tó bá làákà ìmú àwọn sàábí ànábì ní mímọ̀ ni tí wọ́n ń ṣẹgbẹ́ wá ní àbí lọ́jọ́ erí ìgbàwo ni wọ́n ti wáyé ìgbàwo làwá wáyé ká má wá fi ẹnu àbùkù ká má fi ka àwọn sàábí ànábì ẹ̀ẹ́kẹ́ yọ má sọ pé Abu Hurairah ẹ̀ẹ́kẹ́ yọ sọ pé alátẹnujẹ ni wọ́n lálátẹnujẹ òun náà Abu Hurairah radiyallahu anhu nínú àwọn sàábí ànábì arwa sọ̀háàbà ẹni tó gba hadith wájú nínú àwọn sàábí ànábì ẹwà ní alátẹnujẹ ni ẹ́n wọ́n wá ní ó sọ pé ẹ̀n kí ló fà tó fi já látẹnujẹ wọ́n pè látẹnujẹ wọ́n pè ní mùnáfìkì ni wọ́n pè papọ̀ wọ́n ní nítorí pé a ma lẹ́yà àìtúmọ̀ sí kíni àtúmọ̀ lọ́sọ́dọ̀ ẹ̀yí bẹ́ dá wà láàrẹ̀ láàrin wọn ni ẹ̀yìn ó wá ní ìwọ́ bá lọ sọ́dọ̀ Àlì yóò kírun lẹ́yìn ẹ̀ àwọn èèyàn wá challenge ẹ̀ ọ̀rọ̀rọ̀ nípa àwọn èèyàn wá challenge ẹ̀ ó wá ní á ah, oúnjẹ lọ́dọ̀ Muawiya ẹ̀yìn khalifa ẹwọ àtẹnujẹ́ tó fi kan sàábí ànẹ́bì kátó wá sọ páwọn sàábí mìíràn sàábí ànẹ́bì tó pè wọ́n ní dìdìrìn ẹ́ ó pe Abu Musa al-Ash'ari ni ó pe Eh, eh, Amr ibn al-As ó pè ní eléte eríṣìírí tí ó kọ́ tí ń pè àwọn tàbí ànábì ridwanullahi alayhim látara pé kíni látara ipé èèyàn ń sọ ipé òun free láti ṣe eh, research òun free láti sọ ohun tó bá wù nínú ẹ̀sìn ààfí láti máa sọ̀sọ́kúsọ nínú nǹkan tó jẹ́ pé kíni yóò ba ẹ̀sìn wa jẹ́ nínú nǹkan tó jẹ́ pé yóò da ìsìláàmù wa rú tí a bá dákẹ́ láwùjọ táwọn èèyàn ń sàpọ́nlé fún ààyè kan nítorí pé yìí ààyè báyìí ni ààyè ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ ẹ̀yìn eh, kọ́dá àwọn tí wọ́n jẹ́ fámílì ànábì sallallahu alaihi wasallam tí wọ́n bá rìn lójú ọ̀nà islam tó bá ń da islam rú tún láti àgbọ̀rọ̀ owó tànábì máa wọlá agbọ̀rọ̀ máa sàlàyé wọn ni ipé tí wọ́n ṣe yìí kò bẹ́sìn mú nítorí pé látojú ayé ànábì sallallahu alaihi wasallam ló ti sọ fún gbogbo àwọn fámílì rẹ̀ tí èdè rí ọmọ rẹ̀ Fatima ẹ̀yìn eh, ànábì ní la ughni ankum minallahi shay'an ìlérọ̀ ìrọ̀ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala in eh, láǹfààní ọ̀tọ́ ni mo fẹ́ ṣe fún yín lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tẹ́ẹ̀ bá ti gbọ́lọ́ gbọ́ tẹ́ẹ̀ bá ti rí ojú ọ̀nà kẹ́ẹ̀lá ẹ̀mí ara yín látara pé kẹ́ẹ̀tẹ̀lé Islam anábì ti wọ́nu wọn so tí anábì bá wá rí báhun èyí ta ní àwá nílé sàlàyé àìdá tí bá ń fún káàkiri láwùjọ tá wà lónìí láwùjọ wa tá wà lónìí ẹ̀yìn android lọ́wọ́ ẹ̀ lẹ́sìn máa gbélé yìí lẹ́sìn máa gbélé yìí wọ́n wá ń wọ́n fẹ́ ẹnu àbùkù kan àwọn tàbí ànẹ́bì wọ́n fẹ́ ẹnu àbùkù kan àwọn tí wọ́n kọ hadith ànẹ́bì sallallahu alaihi wasallam kalẹ̀ wọ́n fẹ́ ẹnu àbùkù kan Imam Bukhari wọ́n fẹ́ ẹnu àbùkù kan àwọn tíra hadith tó jẹ́ pé àwọn náà ni àwa mùsùlùmí la kò lé lórí àwọn náà ni nǹkan tá agbára lé nínú àwọn táàmà rìfáà sí pé ah ibi tá àti rí ọ̀rọ̀ nígbàtà bá wá wó Abu Hurairah gẹ́gẹ́ bí ẹni tó gba hadith wájú látọ̀dà Nabi sallallahu alaihi wasallam ẹ̀yìn kí ló kù máa nínú àwọn sàábé tó kù nígbàtà bá wó Imam Bukhari gẹ́gẹ́ bí asahul kutub ba'da kitabillah kíra tó lálàáfíà Allah subhanahu wa ta'ala èwo ló wá bá Bukhari sọ̀rí Muslim ti bá lọ alkutubu àwọn Musnad wọ́n ti bá lọ ẹ̀yìn gbogbo àwọn tíra tó tún wá so eléyìí òun náà ni ìpètèpèrò àwọn mùtẹ̀ṣìrìkún ìta àwọn mùsẹ̀ṣìkún àwọn orientalist àṣọ yìí in tí wọ́n ṣe kíni in tí wọ́n plan agenda wọn ni ipé ẹjá mú àbúhù rẹ̀ ọ̀ta kámú balẹ̀ kámú Bukhari balẹ̀ tàbá ti ti àwọn eléyìí a rí pé a ti gbìyànjú láti kíni láti wó Islam táwọn mùsùlùmí ò sì ní mà àwọn akọ̀ ogun àwọn nǹkan èdè jọ wọ́n lójú gbogbo tẹ́lómi bá ti kọkàlẹ̀ lárúbáwá yóò nínú tíra náà lòun ti rí kò mọ̀ ipé lárúbáwá èdè ni ẹ̀yìn kírísíẹ̀nì lè fi lárúbáwá kọ nǹkan ẹ̀yìn báìbù lárúbáwá ń bẹ àwọn nǹkan mímẹ̀ tán kọ ní lárúbáwá èdè ni ó wà nínú tíra náà lòun ti rí ìwà kàtíra eléyìí yóò kàtíra eléyìí látara bẹ́ẹ̀ yóò wá kó fáírọ́ọ̀sì látara bẹ́ẹ̀ yóò kó òun kó níbi tí wọ́n ti sọ̀rọ̀ burúkú nípa àwọn sàábì ànábì òun náà wá wò pé ah ìtàn sọ yìí ó mẹ́kì sẹ́ǹsì lóòótọ́ gbogbo àwọn nǹkan báyìí aburú ni ó àfi sọ́ra ká mọ̀ yìí àwọn sàábì ànábì wọ́n ṣe wà ń ká mọ̀ pé ní ó go èrè àníwá kèése ẹni táà lè ṣe kíní táà lè mọ́ iyọ ẹnu tì kọ́dà gbogbo tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábí anábì ìdíwánù láyé aléhìm anábì ti sọ àsọ́ọ́lẹ̀ tíwájú ká anábì ò tó kò láyé ẹ̀yìn anábì ti sọ àsọ́ọ́lẹ̀ ipé àtọ́hùn bá lọ tán ẹ̀yìn eríṣiríṣi ó ṣẹlẹ̀ láàrin àwọn sàábí anábì ọgbà tí è wa kí wá ló kàn wá táàrí wá máa dásí táàmù wá sọ̀rọ̀ kú sọ ẹ̀yìn alì àti Muawiya ẹ̀yìn wọ́n já ẹ̀yìn nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin wọn nǹkan ṣẹlẹ̀ láàrin wọn lóòótọ́ àmọ́ kí ló kàn tiẹ̀ ń bẹ̀ kí ni àǹfààní tí wọ́n fẹ́ jẹ́ ń bẹ́ẹ̀ tó tayọ pé kíni tó tayọ pé èyí wùlẹ̀ mọ́ da islam rú ni anábi sallallahu alaihi wasallam anábi ni annujumu amanatun lissama anábi ni àwọn rawọ̀tẹ́ ríhun anábi ni ìsọ ìfọkànbalẹ̀ lọ́jẹ́ fún sama fàíra zahabati nujum anábi ni tí a ò bá ti kó n sama tí ò bá ti sí ìràwọ̀ kankan mọ́ ẹ̀yẹn eh, àdéhùn tọ́lọ ń bá sánmà ṣe ẹ̀yẹn eh, àdéhùn ó sì dé bá sánmà ẹ̀yẹn wọ́n ìlànà ojú mú kádàrọ̀ tí ó bá ti síra ọmọ lókè tí àwọn bá ti wọkùn kí ló kàún ẹ̀yẹn eh, ọjọ́ alìkìyàmọ̀ ń débọ̀nu sánmà ó fàyà pẹ̀lẹ̀gẹ̀dẹ̀ ni anábi sallallahu alaihi wasallam anábi ni wa ana amanatun li ashabi anábi ni ìfọkànbalẹ̀ lèmi náà jẹ́ fáwọn sàábẹ̀ mi olùfọkànbalẹ̀ ni mo jẹ́ sí fún wọn lókùn ìgbà tí ma ń bẹ láàrin wọn tábùrú bá bẹ́sẹ̀ láàrin àwọn sàábẹ̀ anábi sọmọ ìjọ́dọ̀ anábi anábi ó ní àbáwọn ah, kọ́ báyìí ló ṣe rí nígbàtí kanú àwọn ansọ́r àti àti kanú àwọn muhajirun nígbàtí ìjádùn wọn tẹ́lẹ̀ ìsọ pé yá lal ansar ẹlẹ́ ìsọ pé yá lal muhajir ẹ̀yìn eh, ara maka ẹwà gbà mí o ara madina ẹwà gbà mí o kí là nábi sallallahu alaihi wasallam sọ nígbàtí anábi ń bẹ̀lá àrin wọn anábi ni abi da'awal jahiliya wa ana bayna azhurikum ẹ̀tùn mọ́ ṣe gbogbo àwọn wá jahiliya tí ń bẹ̀lá àrin yí ẹ̀tùn mọ́ gbogbo àwọn kan báwọn anábi ti pa náà anábi ata ashabi

àwọn tàbí ànẹ́bì ìfọkànbalẹ̀ náà jẹ́ ẹ̀wọ́n ma bá wa protect ẹ̀sìn wa in tó bá fẹ́ dàrú wọ́n ma bá wa tún ṣe òun náà ló fa ń gbá ayé àwọn sahaba ridwanullahi alaihim tẹ́bàtí rí gíníkà tó rú wọn lójú wọ́n lọ lè bẹ́ẹ̀ tó nímà jù nínú wa gẹ́gẹ́ bí Abu Musa al-Ash'ari gẹ́gẹ́ bó ṣe lọ lè bá Abdullahi ibn Mas'ud nígbà tó rí àwọn tí wọ́n kóra wọn jọ tí wọ́n sàzíkiri ẹ̀yẹn tí wọ́n sàzíkiri lóhun kan tí wọ́n kà lóhun kà kí ni wọ́n ṣe ń gbà wọ́n tètè lọ lè bá wọn sàábì ànẹ́bì ànẹ́bì sallallahu alaihi wasallam wá wa idha zahaba ashabi táwọn sàábì bá ti wá kò lórílẹ̀ tí ogun bá ti sán yẹnyẹn lẹ̀ tí ó sẹ́nì kankan mọ́ táà lọ lè bá ni ata ummati ma yu'adun ìtọ́lọ̀ ọba àríkẹ́ ọlá bá àwọn ìjọ mi tó kọlá kọlẹ̀ tó bá wọn sàdéhùn ẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí wọn òun náà ni ogun tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nígbà táwọn sàábẹ̀ ànábì lọ́sán a pé gbogbo ẹ̀ náà ń burú ni gbogbo ẹ̀ ń burú sí ni tó fi dòní olónìí gbogbo ẹ̀ ń burú sí ni tó fi díjọ́ gbé dàlùkì yàmá ẹ̀ àwa àwa nítorí pé ànábì jàmà pé gbogbo ọmọ burú sí ni káwa kóra wa sínú àwọn aláburú ká kóra wa sínú àwọn tí ó wà jíyà rẹ̀ tó bá díjọ́ gbé dàlùkì yàmá látara di eléyìí ẹjá sọ́ra wa ká sọ àwọn ọmọ róore kankan bẹ́ẹ̀ tó tàbí pé ìbínú Allah subhanahu wa ta'ala àwọn tọ́lọ̀n yọ́nú sí àwọn tọ́lọ̀n di small certificate tọ́lọ̀n sọ pé èèyàn rẹ̀ ni wọ́n àwọn tọ́lọ̀n ọba àdíkẹ́ ọlápẹ̀ ní múmi ní òdodo nínú ayà mi ó ní ulaika humul mu'minuna haqqan àwọn yíhun àwọn gangan ni múmi ní lódodo ọlọ́run ọba àdíkẹ́ ọlá ti fún wa lẹ́rìí ẹni kí wá ní títí ẹ tó fi wá jẹ́ pé ó mọ̀ wá bu ẹnu àtẹ́lù wọn tó látara àdí eléyìí ẹjá sọ́ra wa ẹjẹ́ káwa náà ronú pé kílèmínà ti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 ودمر أعداءك أعداء الدين اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم